وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله ليس أدوقكم الله سبحانه وتعالى àṣe ọ̀sọ́látò fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ládàá ọ̀sọ́látò náà kó máa bá wọn ara ilé annabi àti àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbésẹ̀ alkiyama gẹ́gẹ́ bíi ìṣe wa ní dédé àkókò yìí báyìí <clears throat> àbí ní dédé ọjọ́ ìní báyìí yàtọ̀ sí àsìkò yìí. a máa ń ṣàgbéyẹ̀wò síra amdatul ahkam aago mẹ́fà mọ̀dájú bàdàn fàjẹ́ òun ni a máa ń sábà bẹ̀rẹ̀ àmálẹ́lẹ́ ó dàbí pé a ti débìlẹ̀ two hours báyìí àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní eight thirty àánú ọlọ́run tó sì bá wa òun náà ni pé àwọn public lectures tá a máa ń ní èyí tá a máa ní ọmọ jẹ́ ìrọ̀lẹ́ èyí ń fún wa láǹfààní pé ìdíwọ́ tá a ní orí ọ̀rọ̀ ó ṣe kó jẹnẹrétọ̀ ó ṣe ó dìlé wáyé nígbà tá a sì wá lásìkò lẹ onídìí ká jẹ kí àkókò náà ṣòfò níjẹ yìí ló dì níbi ẹlọ abẹ níbi ẹlọ àwọn bàbá wa tá a kàn sọ gbọ́n jòkó àwọn ní àwọn ti lè rò pé bóyá àbíjòkó ni wọ́n mọ́ ẹni bá wá láǹfààní àti mọ́ gbọ́n lórí ó wọ́n padà wá nù àwọn bàbá àtàwọn ọmọhat àmọ́ wọn ta ló jẹ́ tọ́lá bàtàlẹ́ àjọ máa bá a lọ lẹ́nu àmọ́ wa bá a lọ náà lónìí ọ̀rọ̀ tí ti tọ́lọ́ tí ti ti tàbí ọlọ́dàkùn máa jẹ́ ìtẹ́lú wájáde ọ̀rọ̀ ìfẹ́ ló tí a fa oníwà tí ó máa dára ń bẹ́ ọlọ́dàkùn máa sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ ló fún wa ní àsọyé wa fún jama náà ní àgbọ̀yé sàn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd an عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل فكلوا واشربوا حتى يؤذن بالأم مكتوب عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول فقولوا مثل ما يقول àwọn ẹ̀kọ́ tà ń kọ́ lọ́wọ́ ó ní àwọn àlàyé nípa al-adhan wal-madha wal-iqama al-adhan wal-iqama èèyàn pípé àti ìkọ́ọ̀mà ní ṣíṣe ìrun pípé àti ìkọ́ọ̀mà ní ṣíṣe àwọn ìdájọ́ ń kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn àdéhùn méjì tó kù táwa kọlu báàbò yìí ọ̀nà làbẹ́ kàlẹ́ yìí àwọn ẹgbẹ́ bá a ti sọ fún wa insha allah lọ́mọṣá àgbà wa láyé nígbà bá kọ gbogbo sí àwọn àhàdéhùn tábà mú wa fún wa tán a padà wá tún wá fún wa ní àwọn adábùsùlàmù ẹ̀kọ́ tí ó jẹ́nẹ́rà tí ó lè kú gbogbo tó ní ṣe pẹ̀lú al-adhan wal-madha wọ́n ní kọ́ ọ̀nà tí yóò kó méjèèjì sí rúbi ìdílé ńlá ọlọ́mọṣẹ́ àti ìrọ̀rùn bẹ́ẹ̀ fún wa kó máṣe àgbà fún wa. ìta bẹ́ẹ̀ kéde ní hadith abdullah ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhuma wa an sahabati ajma'in. abdullah ibn umar ló gbé gbàwọ́rọ̀ yìí látọ̀dọ̀ tíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó là ń náà ní sọ pé. ìlànà ìlànà yóò ọ̀rọ̀ nípa irun alifajẹ irun tá a máa ń pè ní ìdájí inú àárọ̀ anábíwá ní inna bilalan yu'adhdhinu bil-layl tí bìláàlù bá ń pè irun irun pípè ti bìláàlù bil-layl lẹ́yìn ọwọ́ alẹ́ mi ó sí ọwọ́ kí ni o ìyẹn ni pé ìdájọ́ pé àlùfájà rí òtí ìjáde olùdájọ́ tí ó lọ pẹ̀lú ìrun pípé tí bìláàlù bá pè yìí anáyọ̀ àti bìláàlù bá pè yìí. fakulu wàṣọ́rọ́bù hatta lu abdina bin ummi maktum. ìdájọ́ pọ́ùn lẹ ti wà àlùfájà yóò ti yọ tọ́ ẹ máa ti jẹun kẹ́ẹ̀sì máa mu ìyẹn ni pé àwọn gbààwẹ̀ gbààwẹ̀ nídájọ́ ọ̀rọ̀ yìí àsìkò àti dáwọ́ sàárì jíjẹ ò tí ìtó nìyẹn o torí pé irun tí bí láàrú kọ́kọ́ pé yóò mọ fọ́ọ̀lù sígbà tí èrò ò tí ìwọlé tálùfájàrí ò tí ìwọlé táàtì mọ nídàájọ́ òru ààyè mọ nídàájọ́ sàárì fanábì ní fakúlù ẹ sì máa jóúnjẹ sàárì wàṣírọ́bù ẹ sì máa ní mú pẹ́ mumi ní sàárì hátà yóò ádìnà ìbìnà ummi maktum kí tó fi di pé ìbìnà ummi maktum ó wà á pèrún ìyí ni pé tóun bá ti pèrún òun sì rẹ kò ní pèrún táwọn èèyàn ó fi máa sọ fún pé asbah asbah ìyẹn ni pé àlùfájà níbi tó àlùfájà níbi tó ìdáná lòun ó tó ṣẹ̀ṣẹ̀ wá lọ rí pèrún so tóun bá ti wá pèrún ẹ gbọ́dọ̀ jẹ́ ń jẹ sàrìmọ́ ẹ sì gbọ́dọ̀ mú omi sàrìmọ́. hadithi dáké yìí ó wá ní àwọn dòós akọ̀kọ́ kọ láti rí hadithi yìí pé a jẹ́ pé mọ̀ azinu méjì lànàbí wọn sallallahu alaihi wasallam. sallam níbi wọn àtúbà ọ̀tọ̀ lẹni tí ó kọ́kọ́ pé tàkọ́kọ́ ọ̀tọ̀ sí lẹni tí yóò pé tẹ̀kejì bìláàdù ni ó kọ́kọ́ pè ó Ibn Ummi Maktum òun ni ó pè ó ti ẹlẹ́ẹ̀kejì albayanu adẹ́ tẹ́yì àwọn alfáà wa mú jáde mẹ́rin náà pé mu'azzin ó lè máa pé méjì nínú mọ́sálásí náà nù òsílá ìbílẹ̀ àwọn ní àmá ìdá dáàtẹ̀ ìhàjá pé kò pá dandan náà wá òkú tó bá ti dà ṣùgbọ́n àti wa náà mu'azzin wa gbọ́dọ̀ máa pé méjì pé amẹ́lẹ̀ ìjà mọ̀ pé mọ̀ abdul méjì ń fọ́ onígini oníláìbí. Bilal ni ó kọ́kọ́ pè ń ebi ní omi mọ̀tú ni ó pè ń ṣèkejì. tọ́ inú wọn àkọ́kọ́ pè yí àti irun kejì ìgbónú ẹ̀ látò pé. الصلاة خير من النوم الصلاة خير من النوم إباو لا تمثل مجيج هذا محل خلاف فقهي هذا محل خلاف فقهي إلا أنه أعفو دمي من فقه أنه مقلوية wọ́n wò lọ wọ́n wò bọ̀ wọ́n wá wádìí ìtàn lọ wọ́n wádìí ìtàn bọ̀ tó sì fi dàárọ̀ yìí náà ẹnu àwọn onímọ̀ òdì kù lórí ẹ̀. ara wọn tí wọ́n ní bí irun àkọ́kọ́ pé wọn ibẹ̀ láti máa pe as-salatu khayrun minan nawm pé ń bí irun àkọ́kọ́ pé náà ló yẹ kó jẹ́ ara wọn tí wọ́n fi lọ́lẹ̀ báyìí níbi irun àkọ́kọ́ pé òun náà ní kí ni olóyè ká ti pe as-salatu khayrun minan nawm ìyẹn ni irú èyí tá a pè sí léyìnlé nígbà tá a lè má dàrí òde jáde a sì ráwọn tí wọ́n ní níbi irun pípẹ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti mọ̀ sí as-salatu khayrun minan nawm bóyá ẹgbẹ́ tàtọ́wù àwọn àfáǹgbà míì lórí pé èwo ni al-adhanul awwal yíò náà tún mẹ́jọ dání èyí táwa máa ń pè lẹ́lẹ́ẹ̀kejì yẹn a nínú àwọn àfa àtọ́lù gẹ́gẹ́ ní pé wọn àkọ́kọ́ pé ibi ìpinnu àkọ́kọ́ ló yẹ ká ti pé as-salatu khairu minan nawm àwọn àdìyí táwa máa ń pè èyí kọ́ mọ̀ ní àbánú àfààní pé kí o tó bá ń tẹ́lú síra pé kámẹ́kọ́ ṣọ́látò khairu minan nawm níbi àzánú awwal pé ń tẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ o lè yí táwọn ń pè ní pèrò ẹlẹ́ẹ̀kejì pé torí kò ní kọ́kọ́ pé ń táwọn ń pè lónìí irun àkọ́kọ́ pé pé irun ò tí ìwọlé pé yóò hà ní kàtó ìgbàgbọ́n kí ló já máa mọ́rọ̀ yìí wá oníkéńjọ́ tó o bá dàdúgbò wò mí gẹ́gẹ́ bí ọmọ kéwù ìwọ wá di pé wọn akọ́kọ́ wá bẹ́ẹ̀ pè ń lákọ̀ọ́kọ́ gbà àwọn akpè lọ ìgbà wọn wá pé as-salatu khayrun minan nawm àwọn akpè bẹ́ẹ̀ bí irú irú ìta àná mọ̀ ń pè lágọ́ márùn-ún gẹ́gẹ́ wọn àbágọ́ márùn-ún bẹ́ẹ̀ lọ́dọ̀ àbágọ́ márùn-ún kọjá wọn gbà tí wọ́n ń pè lẹ́yìn báyìí sẹ̀kọ́ tó bá di bí irun ẹlẹ́ẹ̀kejì láwọn ń pe àsọ̀látù àbí kó máa pàṣà láti mọ̀ bí ẹlẹ́ẹ̀kejì kó wá pè irun gẹ́gẹ́ bí nọ́mà irun ìjọba bá gbé pàdé mahara rẹ̀ mọ́ o àwọn tó pọ̀ jàǹtìrẹ́ nínú àwọn àlùfáà bí wọ́n ti wí mu o kódà àwọn tó bá gbímẹ́ǹtì wá nu àdínlà àkẹlẹ́yà sọ́gbà pò náà ní ìkànnà sọmọdé nílò wọ́n nílò àsọ̀látù khairu ni túmọ̀ èrò kíkí ó lóore ju oorun sísùn lọ wọ́n ní náà tábàgbà pé èrò kíkí lóore ju oorun sísùn lọ èrò alákọ̀ọ́kọ́ pè yẹn tóun làwọn tí wọ́n ń sùn ó gbọ́ ní abẹ́lẹ̀ kejì alákọ̀ọ́kọ́ wọ́n ní sọ ìgbà ẹgbẹ́ ló mẹ́kì sẹ́yìntì jù ká sọ pé àsọ̀látù khairun minan nawm pé gbogbo ẹ̀yìn tẹ́sùn yẹn délẹ̀ o kẹ́ẹ̀mọ́ bọ̀ wá ó lóore ju oorun tẹ́ ń sùn lọ wọ́n ní so káàdì pé ìdí ìrún bíbí ẹlẹ́ẹ̀kejì láì tẹ̀ wá ń sọ àsọ̀látò kéyìrú mínà náà ní táwọn tó ti jí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti jí ordinary ní ìgbọ́n wá jí tán ayẹ̀tẹ̀ wá ń ti àsọ̀látò kéyìrú mínà náà àwọn tó ti jí argument àwọn mínú àwọn àlùfáàdù àmọ́ wallahu a'lam èyí tá a bá lẹ̀ táwọn bàbá wa máa ń ṣe òun náà kíwọ̀ mí náà mọ́ torẹ́lù mí tó náà bá tún ti gbọ́ àlàyé tuntun ní ọ̀rọ̀ mímọ́ torí kó tuntun òní ìwà gbà pé nítorí kó lẹ́rì kò mẹ́rí àmọ́kàn ní pé á eléyìí ló tuntun àwọn èèyàn mélé ìtẹ́lẹ̀ kó lè wá ní dá nǹkan lẹ̀ kó lè fi seek attention lọ́gbọ̀ attention seeker olówó adádúgbò wọn àwọn bàbá bàbá tán gbọ́rú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò kàn lọ mọ́sálásí wọn yóò kàn lọ rí pé ní àsálá àwọn àṣẹ́bó ti lẹ́ka àbá àsálá tún lọ mọ́ ń pè ẹ bàbá bó ṣe ká mọ́ pé náà nìyẹn àwọn bàbá wọn ló ṣàṣìṣe in tí wọ́n fi lọ́lẹ̀ fún wa náà abábẹ́ nù nímọ̀ àmọ́ ọ̀rọ̀ tí ẹnu àwọn àlùfáà tí ò láàrin yìí àwọn akọ́ra wa ní kan kí mú pé àwọn láàbù gbogbo àwọn ọlọ́mọ kí ni ádàbù òun ó ní pé bá kẹ́kọ̀ọ́ débi ìmọ̀ kan rú kankan bí a bá ti ọ̀rá sàlàyé rẹ̀ yìí náà pàdé wíwọ inú ẹ̀ púpọ̀ níbi tá à ń lọ dé ara rẹ̀ ọwá wádìí lọ wádìí bọ̀ ọwọ́ lọ ọwọ́ bọ̀ ọwá padà rí pé kápẹ́ àsọ̀látò fún irúmìnà lómi lálàkọ̀ọ́kọ́ òun tó yàtọ̀ sí bá a ti ń pè nílẹ̀ yorùbá ìlú dáa jù ó wá yí ọ bẹ́ẹ̀ tírú nǹkan báwọn bá wá yé èèyàn ádàbù kan bẹ tó yẹ ká máa lò wàhálì ìfà ìdá wàhálì ìfà ìdá استفدتها من شيخنا العلامة المحدث علي بن حسن الحلبي رحمه الله رحمة الله تعالى ọlọ́mọdé àbáwá kí àwọn fún àwọn. kí ni adábò òun adábò òun ni pé níjọ́ tó bá ka ọ̀rọ̀ ìmọ̀ tó strange láwùjọ mi tó wà má sáré gbé kò wọ́n lójú lójijì bíi torí tó bá gbé kò wọ́n lójú lójijì bíi wọ́n takò torí wọn àmọ́rú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn láti máa bá ní ọ̀rọ̀ Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wa ali sahabati ajma'in ó ní kallimu an-nasa bima ya'rifun ẹ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ páwọn èèyàn ní mímọ̀ bima ya'rifun pẹ̀lú kan tó ṣe kínú ìtò yé wọn aturiduna an yukazzaba Allahu wa rasuluhu ṣe yóò wù yí pé jẹ́ kọ́ máa pọ́lọ́ àtànẹ́bì nírọ́ ni torí tẹ́ bá ti sọ yóò yé wọn pọ̀rọ̀ ọlọ́run fún wọn àbí tí ò yé wọn pọ̀rọ̀ ànẹ́bì kí ni wọ́n ṣe ó kàn pé nílọ ni pé irọ́ kò sí jíjẹ́ bẹ́ẹ̀ ní ìwà kò sí yé ni yóò wá pọ̀rọ̀ so ká lè má pọ̀lọ́wọ̀ àtànábì nírọ́ ẹ̀kọ́ wọn ní tí wọ́n lè comprehend so ìwọ́n tó ké bọ́tọ̀ wá ké pẹ̀lú àwọn issues tó bá ríra ìlú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ nínú síra ìlú ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ jẹ́ pé lílò fi bẹ̀rẹ̀ kó lè má ra irú yìí má sì create awareness ní ọ̀nà táwọn yóò fi sáré yarí báwọn ọ̀nà tó dáa jù tọ́jú wá create awareness ní pé ṣé wà sí fáwọn èèyàn máa sọ bí táwọn èèyàn wà ọmọ sáà tó ti ni o àwọn ará yìí tó òkú mi sọ̀rọ̀ lọ kí bọnú ọ̀rọ̀ ètò báyìí dẹ̀ wà nù mímọ́ ẹ̀ẹ́n ṣàlàyé ẹ̀ lọ ṣàlàyé ẹ̀ bọ̀ à ah, kódà ọ ibi àwọn tán gbọ́ lọ́dọ̀ rẹ̀ tán bá dé ilé wọn kí wọ́n tún lọ sí wọ́n lọ dálẹ̀ tán bá gbé kúrò láti mọ́sálásí tán délé tán lọ rí dálẹ̀ àwọn aráalé wọn náà ṣe kínú wọ́n ti wà wí ẹ̀ ọsọ bẹ́ẹ̀ lẹ́ni ó tún yá ọtún sọ bẹ́ẹ̀ fún bí oṣù kan oṣù méjì ọtí sọ ọtí tẹmu ìlú lọ ń ṣeun tó bá ń gbọ́ ọ̀ ń dami síwájú kọ́lé bá kọ́lé tẹ̀lé tútù wọ́n ti máa sọ wọ́n ti máa create awareness ìjọ kan ọkàn tí mọ́sálásí náà ni tó bá sọ salatu khairun minan nawm tó pé lálàkọ̀ọ́kọ́ bí ogun ọba ti ń gbọ́ ah ọ̀rọ̀ táfà ń sọ fún wájọ́ sí ó mọ ní sọ pé wọ́n ti mọ̀ ọ́ délẹ̀ wọ́n ti kódà bí ó jẹ́ ké orí bí ìdòkólẹ́mì tẹ̀lá àbá kan bẹ tó bá pè báyìí láti wọ́n kan máa sáré bọ́ ni èwo látúgbére o èwo látúgbére o àmọ́ tó bá ti kírèjì àwòyá yẹn ara wọn òṣùlùmù dáàwà tá a máa ń bùkátà sí ìgbà lóye gbọ́nkàn mi máa ń bẹ o ọ̀júlẹ̀ náà ni o èyí ò ní nǹkan tó ṣe pé ká ní bí wọ́n ti ń gbé gbà ó tako lànà yányán lójú méjèèjì a ò gbọ́dọ̀ máa bá wọn ṣe tó já sí sí abàdàn ìyí o à ilé ìtakùlà nìyànyàn ṣàlàyé fún wọn kí implementation fi lè tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ هذه الفائدة الأولى من هذا الحديث أنفعني أقول تعالى قصة مرة ولو حديث الإمام الولي ألا كجي ابن أم مكتوم تنصر قاري أفضل kila ko ijama afọ́jú ni orina sahaba nabuwa muhammad sallallahu alaihi tọ̀ bó ti wá jáfọ́jú yìí a wà á kẹ́kọ̀ọ́ kan bẹ̀rùn ẹ̀kọ́ ni pé àṣẹni tó bá jẹ́ afọ́jú aṣọ́lẹ̀ṣẹ́ kí ni ó lè jẹ́ mọ́ àbẹ̀yìn ẹni bá jẹ́ afọ́jú ó lè jẹ́ kí ni ó lè pè òun ẹ̀ṣẹ̀bí ojú ni òbírí náà àbí in gbogbo tí ó lò láti fi pè òun sáà níjì ojú arínú àwọn àfáà míì tí wọ́n ń pè tá a bá rẹ́lò míì tí ó pọ̀ lójú ó dáa ìdáàbì máa lọ afọ́njú bí Abdullahi bin Mas'ud Abdullahi bin Zubair àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ táwọn bá láwọn ò gbà á kó ibẹ̀ àwa ni anábìwá Muhammad sallallahu alaihi tó jọ gbà gbogbo wa anábìgbà yóò gbà á nígbà nàbí lẹ́bí lẹ́bá ń ka àwọn àwọn làdá àwọn mu'azzim ànábì táwọn bá wọ́pẹ̀ ní làdá ní ayé ẹ̀kọ́ ní azan táwọn bá sọ ní làdá ní so mu'azzim ànábì nígbà bá ti ń rákọ́jú nú ẹ̀ definitely kò sí tó burú kẹ́lí ó bá ti rákọ́jú kó ṣe kébi kó máa fẹ́ràn níbẹ̀ náà àwa yá àwọn afárá àmọ́ alátàlábẹ́rẹ́ báwọn àfáàṣe ayéwárà wọn díẹ̀ báwọn tán rújọ́ lórí ọ̀rọ̀ káfọ́jú jẹ muhammadu ẹjọ́ ti káfọ́jú kírun kó tún wá kẹnu jù báwọn lọ náà kẹnu ni èyí sọ̀rọ̀ fẹ́rẹ́ ká dára wa láàbùn lórí ìjẹ́ tí bá fọ́ lójú tó lè máa ṣe ìmáàmù fún wa ẹ̀mọ̀ pé ilẹ̀ Yorùbá wa ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣe dáadáa tí wọ́n ti lọ àwọn àṣìṣe wọn tá a gbà lọ́wọ́ wọn ọlọ́mọdé àbáwá mójúkó òfin wọn torí àgbọ̀dọ̀ gba ṣe lọ́wọ́ ẹnìkan àmọ́ àwọn dáadáa tó fi lọ́lẹ̀ kárí ọlọ́mọdé àbáwá sọ wọ́n lẹ́sọ̀ lórí rẹ̀ ẹ̀rí bí lọ́pọ̀lọpọ̀ wà àwọn bàbá wa níjọ́ náà lọ́hùn tán bá fi àkàn jẹ ìmáàmù bàbá ìmáàmù wà dàgbà yóò padà wá fọ́ lórí kíní ìwà máa ń jẹjọ́ ń gbà lórí gbogbo ẹni tẹ́lẹ̀ láwọn àdúgbò kan láwọn àgbẹ̀ nìyẹn tó wà níbi à ẹgbọ́n ti wá fọ́ lójú tèmi ó sì yẹ kí wọ́n fi kún ìmọ̀ọ́mù rẹ̀ lẹ́nu ní tó bá ti kójú ló fọ́ sí làákàyè fọ́ làákàyè sáà ní olùdarí rẹ̀ ẹnu tèmi yóò fi lé kí ni yóò fi kéwù so afọ́jú tí ò rí na ó lè fi ìmọ̀ọ́mù fáwọn tó rí na kódà àwọn àkọọ́lẹ̀ ẹ̀gbẹ́jú wákò Abdullahi ẹ̀ẹ́dùn omi mọ̀túmù táwọn wí yìí ó padà sí ìwọ̀n fáwọn èèyàn tó lídìí wọn ní ìmáàmù so ìdí nìyẹn èèyàn fọ́ lójú kò àfẹ́tì rẹ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ táwọn àfáà wa sọ̀rọ̀ lé lórí pé ìmáàmù tí ó lẹ́sẹ̀ méjì tó wá jẹ lẹ́sẹ̀ kan pé wá dé lẹ́kùn pé kò lè dúró kírun mọ́ ìrun rẹ̀ lórí ìdòkó irú yíò náà lè líbi èèyàn àmọ́ kárẹ́ lẹ́sẹ̀ méjì ó ṣe kí ó bẹ́ta ṣe kí ló fà á torí pé kó dìde dúró kírun fún wa rúkùnú nínú àkárí sọ́ra fara sọ́láfẹ́ orígun ni nínú orígun òun tó bá tó wá di pé òdìdí ìmọ̀ọ́mù wa lórígun yìí ti gbọ́ ìjáde ẹ̀mọ́ sáfá bẹ́ẹ̀ èmi tẹ̀lé àníwá ìlú àsọ́lá kọ́ ìmọ̀ọ́tò àsọ́lú kìyà mọ̀ sí wọ́n lànà bí wí ẹja awẹ́ ni ó lẹ́sẹ̀ méjì ó ṣe kí ó kírun fún wa sáwọn òyúbù kan ń bẹ lóòótọ́ tó bá ti ń bẹ láàrin èèyàn èèyàn ò lè jẹ ìmáàmù èèyàn sì lè jẹ mọ́ abdé a padà débi ìmáàmù eléyìí àkànjà síbẹ̀ ni ẹni tí ó jẹ́ ẹni tí ò lè sọ̀rọ̀ tó jẹ́ ẹni yí àdúgbò láti pé ìmúkọ tí bá máa ń o ó dí ọ̀ṣẹ́ o tí ò lè sọ̀rọ̀ ó lè jẹ́ ìmáàmù lórí gbélé náà làwọn alfáàfà mọ́ra wọn lẹ́nu a máa ń gbé lórí pé bó ló ti fẹ́ kéwú fáwọn èèyàn òdìjọ́ ló fẹ́ pè ní bó ní ó ṣe kí ni bó ló ti fẹ́ pè ní pétorí ẹ̀rú àwọn pósìtì báwọn àní ṣe kí àní gbèrú wọn síbẹ̀ kọ́lọ̀mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí ó jẹ́ ọ̀kan kọ́lọ̀ fún wa ní àgbọ́yé àdéjì tó wá tẹ̀lé ní Abu رضي الله تعالى عنه وعن الصحابة عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول طيب إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول alánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní tí muazzin ti ń pè wọn táwọn bàbá wa pè fún wa ní làdáni tí làdáni bá ń pè wọn muazzin ń pè wọn èyí tí ń bá ń sọ táwa náà bá fi lè gbọ́ kí làwọn ọmọ sí làwọn àgbọ̀dọ̀ wọn sọ tàbá ti ń gbó báyìí tó bá jẹ́ Allahu akbar Allahu akbar àwa náà tá à ń gbọ́ kíra ló ti mọ̀ sí Allahu akbar ashhadu an la ilaha kíra ló mọ̀ sí أشهد أن محمد رسول الله كلا نمو aṣáàlọ́ ọ̀nà muhammadu rasul níbi ìkátàlí pàkíyèsí kan láàrin ẹlòmíì gbàgbọ́ iye pé tí mo agbẹ́nu bá ti ń pèrò ẹni tó bá wí ní ká máa wí àbí tó bá débi aṣáàlù anna muhammadu rasulullah èyí tí ó fi sọ tí wí tí ó mọ̀ sọ ní kí sallallahu yóò nítorí wọ́n ti dárúkọ ànábì ó ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ balance pẹ̀lú ọ̀rọ̀ ànábì yìí ìmọ̀ràn ànábì ń bẹ̀rù ni pé ìdá àtẹ̀lẹ́ ètò mọ̀lìmọ̀ azín tẹ́ ẹ bá ti gbọ́ tó lùpèsè bá pèsè fàkúrú mísìlà déédéé ń wí onígíní onígẹ́ inú ma wí ipò ti pé tí mo á sì ní wí ni àṣehádó anna muhammadan rasulullah ìwọ náà kí lọ wí aṣíhàdù ẹ̀nà muhammadu rasulu iṣẹ́ tá a rán bẹ̀ wò ṣẹ́tì láwọn tí ní kan bẹ ẹ má mọ̀ jẹ́ kákan mọ́ fọ́dínláàlì ọpọlọ lásán ká má mọ̀ fi wò mọ́ tábà tí ń fọpọlọ lásán wò á mọ̀ kùnà kẹ́sìmọ́ wọn máa nábì adámọ̀ tó bá di bí nǹkan wá di ọ̀rọ̀ ẹ̀sìn láwárò pa ń lò láká àpàràmọ́ wá fagbọ̀ hàn ọlọ́mọdé wa lágbọ́ mọ́yì tí wá ló kò ní kásàtà látù bá àdìnẹ́bí ìta ló pàṣẹ rẹ̀ àdìnẹ́bí ayé ẹ̀kọ́ rẹ̀ kásọ subhanallah ìta ló kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ kásọ alhamdulillah ìta ló kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ kásọ Allahu akbar ìta ló kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ àmọ́ àwọn àyè wà táà nẹ́bí júwe pé ìwà yìí ń ta afẹ́fẹ́ máa wílẹ̀

torí pé anábì ma subhana jabari kó tó sọ pé subhana rabbi ala ìgbó ìtorí tuntun lọ ní kíni subhana rabbi ala kó ló azimi ma meanwhile al'azim kíni túmọ̀ rẹ̀ ẹni ó tóbi al'ala kíni túmọ̀ rẹ̀ ẹni ó gáàbì tọ́ ibi ọdún ká ní subhana rabbi ala kíni náà mọ́ subhana rabbi al-akbar kí إلى أن سبحان ربي العظيم كنا تعمل سبحان ربي الكبير والكبير بمعنى العظيم والله الكبير وهو العظيم الله سنة الكبير الله سنة العظيم أما إسلام نبي بني كسي بين كاري أولي جني ناسي من باسيري aṣíhàrù anna muhammad rasulullah ìtaàgbà lára ń taàgbà nú ẹ̀ lára ń taàgbà nú ẹ̀ ó ní pé wà ẹ̀lẹ̀ yóò ìbàdànlọ́hù ilẹ̀ bí máa ṣára ó ní bá ní máa sin lọ́hùn àfi pẹ̀lú ọ̀nà tó ní agbọn ìgbà mi sí ẹ̀dàkùn gbogbo tẹ́lẹ̀mì tí lẹ́yìn tó jí ẹ̀lú ìjírú nígbà tó ní ashhadu anna Muhammad rasulullah abárí à ah, ẹ̀sọ̀ pé ó bá ń sọ láàtọ́lá nítọ́sí ni àwọn ashhadu anna Muhammad rasul kẹ́ẹ̀bá ti àtọ́sà láti fà nílẹ́bì ẹsẹ́ ní ọ̀tọ̀ àmọ́ ẹsẹ́ tí wọ́n ní ẹ̀dàkùn ẹ̀yìn náà sọ pé àdìsàdà àgbà náà bí lọ́tọ̀ sáàtà àgbà náà bí kẹ́kọ̀ọ́ sí ìyíwò náà ìtí ìwé nǹkan kan àwí bẹ̀rù mo ní kí ní ẹjẹ́ àwí ibi ọba ti ní kárí láìlá ìlọ̀wà sílámọ̀ wíwẹ̀ láìlá ìlọ̀wà ìmọ̀ wá sí alhamdulillah ní kárí sílámọ̀ wíwẹ̀ alhamdulillah ẹwọ ìrún dáàmọ́ kí ní sí gbọ́nà dáàmọ́ lò fi iṣẹ́ ìtẹ̀kọ́ sami Allahu liman hamda rabbana wa lakal hamd Allahu akbar o da paye so Allahu akbar Allahu akbar kile da ma so pé Allahu a'la Allahu a'la Allah Allahu a'la se ti wa burúkú lo mu wa ama gbólóhùn kan fẹ́ ká lò nìyẹn òun náà ni ó lágbọ́dọ̀ mọ́ lò bẹ́ẹ̀ náà ní bí subhana rabbiyal azim bẹ́ẹ̀ náà wá ní bí irun pípé faqulu mithla ma yaqulu tí ìyípadà ó bá wá bá ká wá jẹ́ kó bá ní ìta àbádùn àkọọ́lẹ̀ látọ̀dọ̀ àlẹ́gbẹ̀wà Muhammad torí níbi ẹ̀dẹ́ tó ń bẹ títẹ̀lé àti ìmú wa ń bẹ kódà ẹ̀dẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ̀pẹ́ ìsìnkú ìmú áfíríkà ni ashhadu an la ilaha kí lámọ̀ rí ṣẹ́rígbó ti gun àwa ara kọ́ọ́lẹ̀ àdíjẹ̀rẹ̀ fẹ́ pé ní aṣíhádù aláìláha ìlàlá àwọn wà ánà aṣíhádù kí mú pé ṣọ́gbẹ́ta tó sì ní aṣíhádù aláìláha ìlàlá wà ánà aṣíhádù aṣíhádù anna muhammadar rasulullah wà ánà aṣíhádù أشهد أن محمد رسول الله وأنا أشهد أتصور تكني إن تنصر من جهة المعنى torí túnmọ̀ ń tààtọ̀ wà láìsí yẹn bóyẹ ní aṣíhádù aláìlá ìlàlá mo jẹ́rìí pé láìlá ìlàlá bára jẹ́ níwà á ná aṣíhádù ìyẹn ni pé èmi náà jẹ́rìí pé láìlá ẹ̀dẹ̀ àkọ́kọ́ nù ẹ̀dẹ̀ ẹlẹ́ẹ̀kejì aṣíhádù aláìlá

tó fi gbé àwọn nǹkan yìí wá ohun rèé àwa náà sì gbọdọ̀ gbọ́ àgbọ́yé rẹ̀ gẹ́gẹ́ bí sẹ̀rí àti gbé wá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa náà sì wá gbọdọ̀ gbà á ó túmọ̀ sí pé ìfẹ́ sọ tí mò á bí mò ń sọ nísìn bí hádà ìbáyá ni lè mukhtasar pẹ̀lú àlàyé kékeré yìí nísìn á yẹ pé ọ̀nà mélòó la gbé wá báyìí ọ̀nà mẹ́ta ìkan wà fúlà ó fúlù gan àbí ẹ̀rí ìyẹn ni pé déédéé bó ti sọ làwọn náà yẹ kí nù níbi ṣàhádà nìkan ni o níbi Allahu akbar Allahu akbar ọ̀dún sọ pé wà náà o ọ̀dún sọ pé wà náà kọ́ ìn ààrá kọlẹ̀ fún yóò ọ sọ gbóná tó lò bọ́ tó wá ti débi ṣàhádà méjèèjì ashhadu an la ilaha ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah ashhadu níbi méjèèjì yẹn níbi méjèèjì yẹn ọ̀nà mẹ́ta làwọn lè wí ìmọ̀ kọ́ wí ashhadu an la ilaha illallah tó wí completely ọ́ kọ̀ wí lábọ̀ kọ́ wá ní wa ana ashhad wà mí kí ló gbé ẹ̀tọ́lẹ̀ ẹ̀tọ́sí ẹ̀tọ́lẹ̀ ẹ̀tọ́sí ó dọ̀nà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ní kọ́kọ́ tó lórí wà ánà ìgbọ́ ìgbọ́ ìgbọ́ wà ánà àti èmi náà jẹ́ ìgbẹ́ wà ánà àti wà ánà àṣìhádù èmi náà ana wà ánà àṣìhádù èmi náà jẹ́ albayanu wà náà yíò ẹlẹ́ẹ̀kejì tátùmọ̀ ló fa àtìdá ó ní pé gbogbo ẹni tó bá ti gbọ́ kí wọ́n pè ń báyìí tẹ́kì rẹ̀ gbọ́ báyìí ó lọ́mọ dáná àmọ́ ìwọ́n wá ń bẹ ní inú gbó ọ̀rọ̀ àtàbẹ̀ ní ṣàgbáyà agbàgbọ́ yìí káwí sọmọ náà mọ́gbárọ̀ lọ́nà ní àwọn abẹ́rọ́ náà mọ́gbárọ̀ lọ́nà ká máa kò rí bí sọmọ ń gbọ́ faintly ọgbọ́ Allahu akbar Allahu akbar èyí tó gbọ́n ọjọ́ jí ni ọgbàun rẹ̀ bọ́tí bẹ́ẹ̀ náà Allahu akbar Allahu akbar yìí bí máa kìí fàjẹ́ ni ó bá tẹ́kùn ló gbé èrú lọ́gbọ́n mi ọkàn gbọ́n kankan mọ́ ni nígbà ọ̀tí gbọ́n mọ́ kí lọ wọn ló dé kéèdà àwọn pé òkè mo àzíùn pé yóò ti sọ àṣíyádò aláìlá ìlàlá mo àzíùn mọ́ wùlẹ̀ àzíùn à níbi imagination rẹ̀ ìntọ́ gbọ́ ó lọ sí kíni lọ sí ṣe lórí almasala tó sáà dídá lábẹ́ masala ó ní pé ládùúgbò wa nìkan wọ́n dára níbi mẹ́wàá ló wà ní wọ́n dára níbi mẹ́wàá bí àwọn mẹ́rẹ̀ bá wá ń pèrò sọ́wọ́ kan náà ni ó àbí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ṣì lọ́gbọ́n ṣe gbogbo ẹ̀ náà lọ dáhùn láti tàlébù lọ́rùn ìyàmsán àwọn àlùfà wa ọlọ́pọ̀tà bá wa ti dáadáa fún wọn gbogbo àwọn àlùfà ìsìláàmù tí wọ́n ń kọ tíra tí wọ́n ń kọ wa lẹ́kọ̀ọ́ tí a ń gbà tí ó lọ́dọ̀ wọn gbogbo wọn pátá ọlọ́pọ̀tà bá wa tí wọ́n lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtàwọn lókà àfà wa ni o àtàwọn international wa ọlọ́pọ̀tà bá wa tí wọ́n lẹ́kọ̀ọ́ gbogbo làwọn àlùfà àti discourse èyí ní ọ̀rọ̀ wọn ni pé níbi ọtí fẹ́ kírun tó bá ti tẹ̀lé sí ọ̀hún àbí yìí tó wọ́pọ̀ bẹ̀rẹ̀ tó ti ń fólù rẹ̀ yóò náà ní kọ́mọdé kí ọmọ fólù lọ ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ awájú àdéhùn kan tí alimami muslim alayhi rahmatullah tí wọ́n gbà wá min hadith umar ibn al تولى تضع النبي محمد صلى الله عليه وسلم قال بشرطين إذا قال المؤذن الله أكبر الله أكبر فتي المؤذن باشا الله أكبر الله أكبر فقال أحدكم تلك قينا شفى الله أكبر الله أكبر يبوس أشهد أن لا إله إلا الله تلك قينا شفى أشهد لا إله إلا الله يبوس أشهد أن محمد رسول الله تلك قينا شفى أشهد أن محمد رسول الله ìgbó sọ pé hayya ala salah ẹnì kọ̀ọ̀kan nínú ní wá sọ pé ẹ mọ̀ wọ́n ìgbó sọ pé hayya ala salah anábì ní sọ̀rọ̀ yóò tí wọ́n mọ̀ rúgbọ́ mẹ́rin sọ muslim tẹ́gbò wá sọ ثم قال حي على الفلاح انا بقول حي على الفلاح kọ́ọ̀lù ẹnìkan yìí tó wá sọ pé la hawla wala quwwata illa billah ثم قال معاذ بن جبل الله اكبر الله اكبر ان يقال يقول الله اكبر الله اكبر معاذ بن جبل لا اله الا الله ان يقال هنا لا اله الا الله من قلبه ó wá sọ la ilaha illallah yìí ó sì dọ́kan rẹ̀ bẹ́ẹ̀ anábìlẹ́ni ní bá ń wí bá ti wí yìí tí ń tẹ̀lé mọ̀ á sínú báyìí dákọ̀lá jẹ́nà tó wà jẹ́nà ọlọ́mọdá ti náà tí lọ́mọ jẹ́nà rẹ̀ sọ ni pé àsoríyé ńlá ni kí mọ̀ abdílù mọ̀ pẹ̀lú kí wọ́n náà ó mọ̀ sọ àdéhùn àlìjẹ́nà ló wà lórí ẹ̀ pọ̀ láìláìlá láwùjọ kan wí bẹ̀ ṣáàjì ó jẹ́ pé ó dọ́kàn rẹ̀ pọ̀ sọ láìláìlá láwù lẹ́nu ọtún dé pàró àwọn sọ láìláìlá láwù lẹ́nu ọtún gbẹ́bọ̀ lóríta mẹ́ta àwọn sọ láìláìlá láwù wọ́n tó láìra ìlọ́lọ́ lẹ́nu ọdún gbẹ́bọ lórí ìta méjì torí àwọn àfá ń gbé nídí orí omi àmjáàdì nìbàdàn ó mú àfá àpẹẹrẹ ìfẹ́ rẹ̀ àfá àlùpẹ̀rẹ̀ rẹ̀ tó lọ rẹ̀ ṣe oògùn fún yàkàn ó wá bá yà ògbẹ́bọ lọ orí ìta méjì kò gbé lọ orí ìta mẹ́ta kò sì gbé lọ orí mẹ́rin ó wá gbé lọ oníta méjì tó gbẹ̀rọ owó adéwájú ṣọ́ọ̀bù ẹnìkan tí yóò ṣe tọ́jú wà lámọ̀ lọ́rùn ọdún wá gbẹ́bọ̀ sí iwájú ọ̀dọ̀ tèmi àwọn orí omi àmì láti bá wọn àbá ìyá tó wá torí ẹ̀ gbẹ́bọ ìyá bá jìnà ìpè òun ò mọ́rí o pé níjọ́ kan ló pàdé òun ló tọrọ wàṣó lòun bá fún ní wàṣó òun ti ìyẹn ti wá máa ń tọrọ owó lọ́wọ́ èèyàn á di pípọ̀ wá ní pé ìjìnà ti dára nínú ìmú wẹ́ lọ ní pé làáfà àbára ló pera rẹ̀ bá rí lọ nínú ìwá ó ní ẹ nọ́málì oríta mẹ́rin làwọn ọmọ sábà gbẹ́bọ̀ yẹn lọ tàbí oríta mẹ́ta pé ó kàn wáyé tó bọ́ sí oríta méjì lọ́tẹ̀ lórí ìlànà àwọn àlùfáà mi ẹ̀yìn mọ́mọ́rú wọn jálà bí náà ní àwọn ilé náà tó ní ṣíṣe ń dùn wọn àmọ́kámọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀ so ẹni bá ń wílẹ̀ ilẹ̀ ìlọ́wọ̀ tí yóò sí gbogbo orú náà dẹ̀rẹ̀ dẹ́ bá ilẹ̀ ní tiẹ̀ anábì gara gbé yóò wọ̀ oríire tí ń bẹ́m̀bẹ̀ ní ọmọ ìyá mẹ́jọ gbọ́ fún ọ aljanna tí ń bẹ́m̀bẹ̀ rí mẹ́jọ sí gíní mẹ́jọ gbọ́ fún ọ náà mú náà níbi àdíjì táwá kéyìí ó yẹ káwá rí kankan harika nabi ní ìgbà mu'azin ló sọ pé hayya ala salah kẹ́ni kọ̀ọ̀kan nú yí wá ń sọ pé la hawla wala quwwata a jẹ́ pé eléyìí láàbì tó àdíjì táwọn kí lọ́wọ́ yìí ìpé ìdásẹ̀mí ìtumùlùmù àbínà fàkúlù mìtìlánà yẹkù pẹ́kẹ́ bá ti gbọ́ tí mọ̀ àbínú bá ti ń pèrò irú ní wí ẹ̀yìn ẹ̀mọ́ ṣe gíní ẹ̀mọ́ àbírú ẹ̀ tó bá wá jẹ́ pé irú tí ń wí káwà náà mọ̀ wíru ẹ̀ irú tí wí kọ́là wá wù mọ́ kí làwọ́ ma wí la hawla wala quwwata illa billah amari al-mas'ala ahdatha dajja ilmiya aw ahdatha khilafan fiqhiyya bàbá padà sínú àwọn kíra fíkí lọ́dọ̀ àwọn alfa wa ẹnu wọn wá kò lórí àárín àwọn kan dúró lórí hayya ala salah káwà ó sọ pé la hawla wala quwwata illa billah bó bá sọ pé hayya ala al-falah káwà ó sọ pé la hawla wala quwwata illa ìjẹgbà náà bí ti sọ bó ti sọ náà ní káàdì mọ́sí kí àwọn àlùfáà mi gbọ́ lórí ẹ̀rẹ́ àwọn mímọ̀ àwọn àlùfáà àwọn takú ti àdínà alákọ̀ọ́kọ́ pé ìgbà náà sọ gangan ní pé fàkúlú nífìlà máa pé irú tí ń wí lànàbì ní a máa wí pé tó irú tí mọ̀ ádìbù bá ń sọ ní káàmọ̀ sọ káàmọ̀ wùlẹ̀ tí jẹ̀ sílá haúlá wala quwwata illa billah àwọn ará wọn tó ìjámọ̀tò láàrin méjèèjì àwọn kí ló lè ní ìgbàgbé kí náà ti lè tẹ́lú lè wẹ̀ ṣe ṣe rẹ̀ ṣe ọlọ́fọwọ́ gba mú ìdájẹ́ ọkùn kí ìdájẹ́ bí lọ́wọ́ ti dákẹ́ ó ti ṣe ó ti dákẹ́ ẹkú èèyàn kan ṣe gínígbà sí tó fi pariwo kò lè rí wọn pariwo alákùnlé hàn máa dẹ̀rọ àti ìwà distracted máa dẹ̀rọ Ah, àwọn mínú àwọn alfa àwọn wá ní alìjọ́bùrú àwùlá nílẹ̀ tẹ́bùjẹ̀ pé opinion méjèèjì ẹjá akómi ìdìpapọ̀ kájíkí takómi ìdìpọ̀ wàhálì ìfà ìlà tẹ́tẹ́rọ ha bàbá àdìlẹ́ni ọlọ́pàá bá súnmọ́ wọn fáwà lẹ́ṣọ́ lórí tó láwọn ti dìbò pé ẹni tó ní ìfàkúrú mo jẹ́ pé yíò àyín tó yẹ káàbí tú ní pé ilé wà mọ́tílápọ̀ ní ilé jìjì wà nìkanlẹ̀ ó tú lẹ́gbẹ̀ òní bọ̀ níbi ìrìsì ó ti sọ tí ó bẹ ká sọ láwọn olùbádìí àìsìyà ṣùgbọ́n àwọn àlùfáà àwọn òtún bẹ́ẹ̀ ti pé kan ní mọ́tílápọ̀ ìkan ní mọ̀kọ́yá àwọn àgbà ké níbi ó ní ẹmọ sọrú tí ó ní ẹ̀rọ tó bá tú lẹ́nu ẹ má sì ní ẹmọ sọlá haúlẹ̀ wàlà kó wọ́tá àdìsí umaru ó sọ ọ́nà ẹja kó méjì papọ̀ kò lè tó bá wọn ipe tí mo azini bá ti ní hayya ala sọ́lá irú tó wí wọ́n áwì pé hayya ala sọ́lá á tó bá fi tẹ̀lé pé la hawla wala quwwata ìjáwá parí àbí yóò parí àwọn àfá ilé ìtàn àwọn ìran méjì ikọ̀ méjèèjì inú kọ àwọn àlùfà ó láti láti satisfy opinion àmọ́ Allahu a'lam ọlọ́run ọba lọ́ba tí ó ní mọ́ jùlọ ọlọ́run sì lọ́ba òye jùlọ tí a bá kó méjèèjì pọ̀ báyìí àlà ṣe kòrò jónú mílẹ̀ والخروج من الخلاف يستحب èyí ò ní pé tọ́rọ̀ bá délẹ̀ táwọn àlùfáà wa pín lórí ọ̀rọ̀ táwọn kan sọ lọ báyìí táwọn kan náà tún sọ lọ báyìí tí a fófin náà ti di méjì nù ìpè tá a bá mọ ọ̀nà táwọn ó fagbà fi establish mọ́kìfù tiwa tá a fi ibi escape kúrò nínú. No ìyapa ẹnu wọn táàdẹ̀ satisfy ikọ̀ méjèèjì wọn ló dápọ̀ ní ṣẹ̀yà ṣekùn àdáńdá àmàtàlẹ́sọ́lé ìfàkẹ́ فقه العصر محمد بن صالح العثيمين عليه رحمة الله ọ̀rọ̀ yìí máa ń sábà pọ̀ ní ọ̀nà kódà ó máa ń bì sáàmìlì mú kí fún wọn gbà mí ìtọ́rọ̀ bá lọ́wọ́ ní ẹja sọ́ọ́bà ìkòrò jáánú mẹ́rin àfẹ́lá ká lè jáde kúrò nínú àfá ìyapa báyìí àfá ìyapa báyìí sórí àtàbá ti sọ báyìí ohun ìtẹ́lẹ̀ ìfẹ́ kárí àti rí ìtẹ́lẹ̀ iná ọ̀fẹ́ kárí àti kí ni ọ̀rọ̀ àwọn méjèèjì náà lárí àfúwà papọ̀ so yíò làwọn mìíràn wà nípa àwa sọ pé tábà ti lé ní hayya ala sọ̀rá káàmù tó kí ni la hawla wala quwwata àwọn méjèèjì rọ àti ká sọ alàsọ̀lá àwọn àwọn tó kọ̀ báyìí ní àkókò ìwọ̀n ẹjẹ́ àwọn méjèèjì hayya alàsọ̀lá hayya alàsọ̀lá la hawla wala quwwata illa billah kọ́lọ́pọ̀tà àtàwọn ní àgbọ̀ yìí ọ̀rọ̀ ó sì jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ kó yẹ ní kọ̀ọ̀kan wa ẹ lẹ́bi iná ẹ̀mọ̀ pàápàá máa ń pẹ̀lú aláìní ọgbà àsìkò wa ní ibi ni àdùn sí fún dárúsù wa lé ní insha Allah ta'ala bí ilé ńlá ó sì ta àwọn mahadara wa ní ìrọ̀lẹ́ sọ́wá ní àwọn ará mọ̀kòkò tán ni a wá sọ̀rọ̀ pa ikú ètò ọ̀rọ̀ mọ́ṣá ọ̀rọ̀ kí ní parí lẹ́yìn ààrẹ gbọ́ àdínkù ẹwà pọ̀lẹ́ inú tó yẹ ká máa gbọ́ gbogbo ìgbà ọ̀lọ̀rọ̀ kú wa wọ́n sọ̀rọ̀ kú ẹ̀rẹ́ rẹ̀

àmẹ́lúwa ni a mọ́rin kú fàzúrúhà ẹ máa bẹ sàárè wo fa iná ha tùnàkínú kó mọ̀ láàrín sàárè yóò lè jẹ́jẹ́ máa ti alìkìyàmù ṣùgbọ́n òkú ọlọ́run a lọ bẹ̀lẹ́ mi a sì ṣàlàyé ọlọ́mọṣàlàwà sí rọrùn a wá wọ́n jáde láyé lánàá àwọn ìyá wa tí wọ́n bí àwọn àlfáà wa fadilatu sheikh dr fadil fadil abiola nuruddin al-imam hafidhahullahu ta'ala wa ra'a wa rahimallahu ummahu wa ghafara laha dhanbaha wa taqabbalaha biqabulin hasan wa ba'athaha يوم يبعثها مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا àwọn ìyá wa náà ọlọ́mọta bá wa kẹ́ wọn àwọn ìyá wa náà ọlọ́mọta bá wa gẹ̀ wọ́n ànáwó ẹni pé ròyìn ní lọ báyà àwọn alùsọ́nà sì máa ń sọ kínní kan nígbà tọrọ bá dé àárín àwọn tó níbi yá ọgbọ bẹ́yìn náà náà wà bẹ́yìn náà fọmọ níjà náà èyí àwa àti ní ọjọ́ òkú wájọ ń bẹ nígbà àbájọ kú àjọ náà kí ló mọ alùsọ́nà sọ ń bẹ nígbà náà ní àwọn ẹni rí o lọ́jọ́ òkú wọn ti máa ń yìí àwọn ìyá wa tí wọ́n jáde láyé lánàá gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó láǹfààní àti máa bẹ pẹ̀lú wa ní ìwó ní gbogbo àná á yóò kí ọlọ́run púpọ̀ yóò sì rí pé alhamdulillah gbogbo ó bẹ́ẹ̀ máa fi stéètì kan lẹ̀ báyìí táwọn òbí wa bẹ́ẹ̀ ó fẹ́ mọ jẹ stéètì kan fẹ́ẹ̀ mọ wà nílẹ̀ báyìí táwọn ìdílé náà ti wà àwọn àlùfáà wa tí wọ́n wá láti lọ ni àwọn àlùfáà wa kan wá látòsí Sheikh Ismail ibn Raji àjọpàdé ní lánà àwọn àlùfáà wa tí wọ́n wálá ó làwọn bàbá wa bàbá lágbé ní hamilu ọláwù ta'ala wa ra'a àwọn gẹ́gẹ́ lọ́kì wọ́n fún wa àìwá mẹ́rin àwọn àgbàlagbà àfáà náà tó ń bẹ ní ìlú àwọn àlùfáà àwọn àlùfáà àwọn àlùfáà tó bá àwọn àlùfáà ti wá wá káàkiri ọ̀tọ̀ làwọn tó wá láti kú ọ̀tọ̀ làwọn arógùn tí gbogbo àwọn èèyàn ti bí wọ́n ti wá náà ọlọ́mọṣàbáwa kẹ́ àwọn ìyá wa náà kọ́lọ́mọṣàbáwa Eh, ìdínú ogun wa náà dákun àwọn ọmọ wa ẹja sí wọn lọ́mọ dáadáa òjì bá ti wọ́n kọjá pé àátọ́jú wọn náà ni ká mọ̀ tó àwọn ọmọ wa ní tẹ̀sí lánàá mẹ́wọ̀n níbi tí èrò pọ̀ ní lánàá ọ̀tún arísú náà lé gbogbo ètò ìnáda níbi tí èrò pọ̀ níbẹ̀ lánàá subhanallah wọ́n tún wá ń kéde pé ẹnì kankan ò gbọ́dọ̀ yọ fóònù sí fídíò àbẹ́ ìyá fọ́tò àbẹ́ nǹkan kan ò gbogbo tá à ń ṣe ní ilé mi kì í ṣe tá à mọ́ gbé sórí fídíò ẹ̀rọ tó gbé yàn pé tó kù wọ́n bá kú báyìí táwọn yóò bá ní mọ̀ pé ó pọ̀ wọ́n ti dání wọn gbé wọ́n ti mọ̀ yọ fóònù jáde ayé ẹ̀kọ́ tákẹ́lì kan fún wọn yọ fóònù jáde o ẹ jẹ́ ká ṣe ní ṣe pé àní àáfin wá ojú ìyọ̀ lọ ẹ̀kọ́ tó wá pọ̀ mẹ́ lánàá àwọn èèyàn kan gbà tá a dúró tán débi tán ti fẹ́ ṣe bí wọ́n ti fẹ́ mọ́ gbéyàwó ọmọ sàárì wọn ni ah irú èrò tó lé lẹ́yìn àìlẹ́kọ̀ọ́ ah, ìsìláàmù táwọn sọ náà yàwó àti obìnrin ni wọ́n níbi ọlọ́wọ́n bá pọ́n obìnrin lédè kò lẹ́nu níbi ọlọ́wọ́n bá ti kíni tó pọ́n obìnrin lédè ó ní kíni kò lẹ́nu owó náà ló dé bí ọ̀nà tó ń gbà tó ń ṣe wọn. ìgbà tó ń tó tó tún ọ́dà fún búlọ́ọ̀kù já ó tún ní ti búlọ́ọ̀kù ni ó ẹ̀ ọlá pé àákàn máa ń gbẹ́ sàárè ìlànà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣẹ̀rí aláàlẹ̀ fún ṣàrí ọ̀tọ̀ ní láhàd ọ̀tọ̀ sí ní gíní ṣàr láàdùn ni yóò dàdú àti pínpẹ̀ bá gbẹ́ sàárè èkó lọlẹ̀ tán ẹ̀tùn wá yọ bìkan lọ́nà tó tí kíbla bá kọjú sí kíyà ní òbí dájú kọ kíbla ẹ̀tùn ọ̀rá gé ibẹ̀ lọ́wọ́ alábẹ́ báyìí ẹ̀tùn wá ọ̀rá tọ́jú wọn bẹ̀ bí ìgbà téèyàn wà nínú yàrá ẹtí pálọ̀ wá wà ní ẹ̀yìn bí ẹ wà tó blọ́ọ̀kù ẹ tó blọ́ọ̀kù sẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ ló wáyé mẹ́ lánàá kálukú náà wá rẹ̀ kàn pé ẹ́ anáàlú lórí ẹ̀kọ́ kan tó wá ń bẹ́ẹ̀ náà ni pé inú àwọn tá a mọ́ sábà sọ fúnra wa ayé máa ń gbẹ́ sàárè súkẹ́súkẹ́ ìgbẹ́ sàárè súkẹ́súkẹ́ ní fa wọ́n ń dí òkú yìí lọ tẹ́yìn náà bá ti dẹ́ àbá sàárè àti líìsì tí ò bá lè gun èèyàn tán yányán ó yẹ kó dé bí báyà rẹ̀ ẹ bá ti wò tán gbẹ́mẹ̀ ọ̀la náà fa ẹni ó mú àbáwọn àwọn àgbà wa ti ní lọ́nà ní kí wọ́n ní àìsí tó lánàá lẹ́yìn tí ó mú wọn dé gbogbo gbáyà báyìí alhamdulilah wá àti wọn gbé sáàmì ṣẹ̀gbẹ́ ní kó bá bẹ́ẹ̀ lọ rúbẹ̀ lóun fẹ́ gbogbo ọkùnrin sùn wàhálà tí kọ́kọ́ ṣe kó tó lóun gbẹ̀ kalẹ̀ ọ̀hún wàhálà wọn kó tó tó wá gbẹ́ yóò tán ìyá tó tó wá wà nínú rúùmù sọ́rí bá kó tó wá lóun fẹ́ wúyò náà láti ṣe ó ṣe é ṣe kankan àmọ́ rẹ̀ ó gbó àwọn nǹkan yìí òun làwa ti rò pé wàhálà mi là àìdẹ́mọ̀ tí mọ̀ kíní ni wá ń dá àwọn ọ̀họ̀ tí wá jíkí ni wá ń dá alẹ́ ọlọ́mọta sàánúwà kó fún alágbòyí àwọn ìyá wa náà ọlọ́mọta bá wa polújì wọn ọlọ́mọta bá wa kẹ́ wọn ọlọ́mọta bá wa gbà wọn lẹ́rú àwọn bàbá wa náà Dr. Fadil Abiola Nurdin al-Imam hamidullah ọlọ́mọta wa bá wa rọ àwọn náà lójú àwọn ọlọ́mọ olókùnrin ẹ̀yẹ àlùfáà lọ́jọ́ bá wa àwọn ọlọ́mọta bá wa rọ wọn lójú torí àbá àmẹ́jà tara wa kò sípò tí yóò bá dé nínú ayé amọ́bùkátà ya ìyá wa kò sí ipò tí yóò bá dé àwọn ìyá ní àwọn máa ń sọ fún yàn ó ní mo ti máa ń rìn ìdílékì ti rẹ padà sọ ẹkún táwa ní o àwọn bẹ tí ẹnu ìyá ìyẹn wa ní ìyá ṣe pé bí gbogbo nǹkan bá dàrú lọ tó dàrú bọ̀ tó dàrú lọ kó kàn má ti dé sí ìgbọ́ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá ti gbọ́ tó bá ti pè é lọ pé a ah, ah, ṣe báyìí ṣe báyìí ọ́ ṣe bọ́ gba wáyé látọ̀dọ̀ ọlọ́run bá ti ń sọ yóò sì máa fi ọ́ ní ọkàn balẹ̀ so àwọn dòktóru wa ní ilé náà ó dàbí pé ó ti ọlọ́run ti gba ìjẹkùn lọ́wọ́ tiwọn náà báyìí ọlọ́run sọ àwọn jẹ́ kí wọ́n lè ṣèfaradà rẹ̀ kọ́lọ́sì jẹ́ kí wọ́n lè ṣe sùúrù rẹ̀ ọlọ́mọṣà bá wa foríjì àwọn ìyá wa ó sì bá wa ṣe dáadáa fún àwọn àwọn àlùfáà wa náà ẹnìkan kọ́kọ́ mẹ́tì sílẹ̀ ẹni náà ní ọmọ ìyá wa oníyàwó mẹ́ta ká máa rántí wọn náà àdúrà àdúrà tá a lè mọ́ ṣe ní gbogbo ìgbà yìí ó ti kọ́lá ayé ẹ̀kọ́ ni ẹ̀yà ká fọkàn balẹ̀ ká ṣe kí ni jama wàláì ká lọ ní fi ọkàn balẹ̀ kó yẹ sí ibà náà illa ma kataba sọkáwọn ọ̀tá lọ mọ̀ yíò gbogbo gìrìgìrì wọn kò sí kí ni kò débi gan ibi kí ni ọ̀la mọ́ ni àbí ẹ̀kọ́ ẹ á lọ pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ àásì lọ rí àásì sí ní àbọ̀ nínú àdìgbè kí ni nígbà bí ìdí ni láì ká àwọn òlẹ́ nìkan ṣe ń pàwà máa ń sọ yà ní àlówó àbí ẹ̀kọ́ àmàyàn àlálágbára àbí ẹ̀kọ́ ni àmọ́ kí la ní àmì àlùwà sọ̀fà àdọ̀wọ̀ àwọn àti máa nàmbà kódà àwọn ọmọ ipo ayé ẹ̀gọ́ ni sàwọn náà mọ́ ipo àmáwò ọmọ ipo ní dámẹ́rin ẹ̀sán àmọ́ bíṣà àmọ́ àwọn asábọ̀ ọlọ́run tó lè kọ̀ǹtù ipo ayé ẹ̀gọ́ ni tí ó kọ̀ǹtù ipo báyìí ipo rẹ̀ pé ipo ti mọ̀ sí nọ́mà ọlọ́run bá yóò mọ̀ kọ̀ǹtù ipo báyìí ipo ló ti mọ̀ sí yóò mọ̀ sí nọ́mà ọlọ́run kọ̀ǹtù odidi ipo ó kọ̀ǹtù president Muhammadu Buhari tẹ́lẹ̀ ọ̀rọ̀ báyìí ni mo sábà sọ kìnnìkan míṣínà làwọn èèyàn tó máa ń gbé wá máa ń gbèrò àdánwò làwọn máa ń rò fáwọn fẹ́ ti wọ́n yìí mọ̀ fáwọn ṣe gíní àwọn fẹ́ gbé ọlá dé mi ẹni pé ìdẹ́ gbégbọ́ sọmọ ya ọmọ ẹni àbẹ́ta tí wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù kọ́lẹ̀ gbégbọ́ sọmọ ẹ̀rọ débi sọ ni pé lọ ní kíláàsì o àsìkò gbẹ̀rẹ̀ o àsìkò tí mo gé gbẹ̀rẹ̀ mú kẹ mo ní kí tọba ń gbọ́ tí ẹ̀gbọ́n bá ti dé bi ẹ́n ó ṣe tọ́jú mi ó ní lọ́tọ́ bẹ́ẹ̀ yọ nìyẹn so tọ́ba ti yàn yẹn lé mọ̀ bẹ̀rẹ̀ lé mọ̀ báyìí ọlá ń bọ̀ ní ọlá ń ṣe kí ni ọlá ń bọ̀ iyì ń bọ̀ àpọ́lé ń bọ̀ ìjọ wá kùn ní pé ìyẹn gbọ́dọ̀ máa lọ pèpè ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ ní pé tí yíyọ̀ òun bá dé kó má lọ bá kiri jẹ́ kó wọ́n ba ìkìláàsì jẹ́ yóò rí ó tẹ̀wọ́n rò pé ìwọ́n lọ́mọ mọ̀ yóò ba ìkìláàsì jẹ́ tó ráwọ̀ ilé ìwọ́n mọ̀rùn báwọn bẹ́ẹ̀ já ẹ̀kọ́ ni ó kàn tún mọ̀ gbé ẹ̀ já lọ já lọ já lọ náà já lọ bọ́ ọ̀bá ní gbogbo àpèjúwe ṣe ọ̀ ọ̀ ọ̀ rí ìṣojú àkọ́kọ́ ìṣojú ẹ̀kejì pàǹdí ìṣojú ẹ̀kẹta Àbújá

tó bá débì kan gbà ní ọmọ débì ẹ̀rù àwọn tó bá ní ọmọ ò débì ẹ̀rù ní kíni ẹ̀rù anábìwá Musa anábì Musa nìkan jẹ́ fún wa ní fáìdà kan tí wọ́n lómi tó bá rí pé àbò oníbẹ̀rù lára ẹ̀rẹ̀ ń gbà mí ní wọ́n lè tó bẹ̀rù hmm. kódà bí bẹ̀rù ọ̀ bá bẹ̀rù ọ̀dá yìí wá bọ́ ti bẹ̀rù tó ní ṣẹ́yìn àwọn tó ṣe síwájú rẹ̀ rúpa àwọn ìgbà tán dáa ni nígbà ọ̀rọ̀ fẹ̀rẹ̀ àwọn tó dojú ẹ̀ fáànàlúwa Mùsá alayhi salatu wassalam ìbú dójú ẹ̀ tó dójú àbá ìbẹ̀rù dé tàbí Mùsá ìbẹ̀rù dé ìbẹ̀rù dé ìbẹ̀rù dé débi pé bàtí bẹ̀rù ní dáàrí kan ó gẹ́ padà fìlú lẹ̀ ìwọ́n lọ́dọ̀ àdébò aṣọ ìbà alayhi salatu nínú àdíkọ̀kọ̀balẹ̀ nàjẹ́wò sàmìnà lọ kọ́wé bọ́ọ̀lìmí àsọ̀lígbọ́dé àwọn àjọ ó ti wá Musa ti fìràwọ́ náà ti ń bẹ láyé rẹ̀ Musa náà ń bẹ ní àyè rẹ̀ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ọjọ́ ti borí ọjọ́ òjú ti borí oṣù ó yá Musa padà ọlọ́run Musa rẹ̀ ọtún lọ tún jẹ́ lójijì Musa tún padà àwọn tó tẹ̀lé Musa tẹ̀lé nígbà tó dé àárín kan hmm, ìgbà tó dé àárín kan tó di pé òkè ọ̀rọ̀ tí wá di orí ẹmọ lé wọn fífẹ́ ọ̀nà ti dìklẹ̀ wọn pé ẹ lé wọn ẹ̀nà wọn àwọn bá ti ní ẹ̀pọ́ǹkì èyí wọn náà ìnáwó pàrọ̀ ó ti lẹ́mà lé wọn àwọn ilé musa àtàwọn èèyàn rẹ̀ ibi wọ́n ti lé ànábì musa alìsọ́lá kí ní ẹ̀sìn ibi tó ti lẹ́ kàn wọ́n láwọn èèyàn musa pàdé pé iná lámọ́tọ́rọ́kù iná lámọ́tọ́rọ́kù ẹ musa ẹ wọ́n ti lẹ́ bá wa musa ẹ wọ́n ti lẹ́ kàn wá wọ́n ti súnmọ́ wa wọ́n ti ṣe gbogbo ẹ̀

ibi ọ̀rọ̀ dédú ẹ̀kọ̀ padà rí nígbà tí bá padà rí pé a ah, ibi lọ́rọ̀ ọmọ tó ń lọ rí ẹ̀ padà wọn bí ṣe ń lọ <laughs> ìgbà náà tí wọ́n lè sọ́mọ̀ tálíkà mẹ́ dé bẹ́ni wọ́n ti wọ òhun eléyìí wọ́n ti kí ní o bẹ́ni wọ́n ti kí ní jẹ́mọ́ wọ́n kàn wọ́n kàn wọ òhun ẹgbẹ́ ọ̀rọ̀ adákẹ́ fẹ́ tó bá ń shut up your mouth ọ̀yà hmm, <laughs> sọ̀rọ̀ mọ́ ẹ̀ tí wọ́n bá padà sọ̀rọ̀ padà kìí sọdún yìí ẹ̀wọ́ àbúrò ti dákẹ́ gbogbo ilé òbí parí ẹnu lórí ẹ̀ ní o tẹ́wàá lé ìjó bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ yìí náà ẹ̀rọ fọkàn ara wa balẹ̀ ẹ̀kà kálukú kan máa lọ bẹ́ẹ̀ lọ́gbà àti wọn sọ onínàbílà fún ọ̀yàn oní àwẹ̀ fún ọmọ gbà oní títún ní onítàdúdù fún ọyàn àwọn ará bọ́kà tọ́wọ́n lé ọjà tó ti múra tún bẹ lọ́nà kọ́ àwọn nígbà tó sọ pé ah àbí múra yẹn òun náà fẹ́ kó ṣe ṣe kú múra àti wo bọ́lọ̀ bá ti lọ́wọ́ sí láwàwò bọ́ọ̀ sí ní bí ó ṣe ṣe nǹkan yọ kán tó lè mọ́jú oṣe ṣe onídání onídọ́lọ́wọ̀ bá lọ́wọ́ sí a máa lérò pọ́lọ́wọ̀ bó bá lọ sí ibi ìrìn láì dáhàrà kò sí kìíní kan tí wọ́n rí gbà kò sí kìíní kan tí wọ́n sì rí gbà tẹ́lẹ̀ ìrìn láì dáhàrà ọlọ́mọ sáà ṣàlékún kọ̀ọ̀kan wa ó wa ẹjá lọ ara wa ká má bẹ̀rù ká má àwa kọ́ là ń jà o ta ní jájà máa ọ̀la èmi ló máa fọ́ wò náà fọ́ wò ẹ àdúgbò ọ̀sán ti tú èyí ó mọ̀ tún náà ní pé ìjìmọ̀ tún lọ náà nà pé ilẹ̀ nílá ìta àmọ́ mọ́ ṣe kíni wọ́n fọ́ wò tálà ó mọ̀ gbára lé ọlọ́run bá wa subhanahu wa ta'ala òun làwa mọ̀ òun náà sì ní àmọ̀mọ̀ lọ òun náà sì lọ́ba alágbára náà sàlámù aláìkùm ẹ̀yìn kìí mo wà ní halkọ̀ mo wà lálkọ̀ ẹ̀yìn kìí

àwọn tá a wá jọ ń bá fa ọ̀rọ̀ yìí náà ẹja máa láti àwọn náà náà tó wá ọlọ́mọdé àbá wa tọ́ wọn sọ́nà kó bá wa rọ̀ kan hálì sọ àt jáde lórí ẹ̀kọ́ sí wọn. ǹjẹ́ yàtọ̀ ń láàrin alhamdu àti ashukuru méjèèjì ní haithul maana àti ìmọ̀ ń dúpẹ́ fọlọ́run àti mọ́ṣẹ́kẹ́ni àti mọ́ Eh, kọ́mẹ́ntì kan yẹn kan ní máa fọ̀fọ́ fúnná fọ̀fọ́ ara ẹ mọ̀jà sọ máa fọ̀fọ́ fúnná tẹ́ ẹ eh, kò ní ìdìmọ̀ fọ̀fọ́ fúnná dábàá ti wà ẹ káwọn máa fi eh, Islam ti wà hàn pé a wà bẹ́ẹ̀ ìdẹ̀lẹ̀ kọ́wọ́ fi wà kí ni wà rọjà òdodo máa fọ̀fọ́ fúnná lóòótọ́ ṣùgbọ́n à nígbà sọ pé máa fọ̀fọ́ fúnná alhamdu àti àṣokò méjèèjì á fi ṣe kí ni àfi dúpẹ́ ṣùgbọ́n aláàláàmì ẹ̀yàn kọ́ yóò jọ sí ààrẹ rahmatullah wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó pọ̀ lórí pé ọ̀ṣẹ́ islam ibn Taymiyyah ìtàṣàfihàn ààrẹ rahmatullah lórí pé ẹ̀yà lè tọ̀yàtọ̀ láàrin àṣókúrú àti alhamdu àmọ́yò ọ̀rọ̀ ta wá ọlọ́mọ tó ń àmọ́ méjèèjì kò sí ìta wúlú méjèèjì dáàbí dúpẹ́ fún ọlọ́run alìsọkúṣokọ́ra nìlá alìsọ wípé hamdan nìlá ọlọ́mọdé àfọwọ́lágbọ́n ní ọlọ́run àmọ́ ẹ̀ríkẹ́ alihamudu pọ̀ ní lábúrú tàbí mọ́ nínú dúkìní lọ yóò náà ṣe nìkan mọ̀ òun lọ wọ́n lọ́wọ́ àrùn tọ́pọ̀ wọ́n ní nǹkan méjì ní ilẹ̀ tí bá wọ́n gbẹ́ta rí òkú àwọn ìyá àwọn ìfọ́ àwọn lánà ń fi ẹyìn tó fi mọ́ o a ní súnà sẹ́ gbogbo alágbọ́dọ̀ sí gbogbo bí tí súnà bá ti ń lọlẹ̀ ẹ̀kọ́ ni yóò máa jẹ́ gbogbo yàrá gbogbo ẹ̀ báyìí ṣe gbogbo nǹkan báyìí níjẹ́ oní súnà bá fẹ́ ṣe tiẹ̀ yóò padà mú kí ni dání yóò mẹ́kọ̀ dání ìkan náà bá wà bá jọ́nà lágbẹ̀ẹ́ náà ń bèèrè pé ilẹ̀ tó bá jẹ́ lè olómi pẹ̀lú sàárè ìtàwọn ìtàgbẹ̀ wọn lè bẹ̀rẹ̀ alhamdulillah so ó wá dé àwọn ní ojú tó bá omi bá wá wà tó jẹ́ ní omi ǹjẹ́ bóò láti jẹ́ àti ìwúrere àwọn àlùfáà ní ìjírà wọn sọ̀rọ̀ parí ilé náà ilẹ̀ tó bá jẹ́ ìlú omi àkọ́kọ́ náà tó ti ẹ̀yẹ ká mọ́ sìnkú rẹ̀ ó kò jẹ́wọ́ gbọ́ ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ tí ilẹ̀ omi ilẹ̀ ọ̀pọ̀ tó yẹ ká sìnkú bẹ̀ náà in the first place àwọn àfa àkọ́kọ́ gbèlú wò láàrin ara wọn ara wọn tí wọ́n ní rọrùn ẹ̀ rẹ̀ tó bá wọn bí ìgbà tẹ́lọ ní bẹ́ẹ̀lì ẹ̀ mọ́nú ìrà ni ọmọ àdẹ́bí adámọ̀ lápọ̀nlé kọjá ìlú kẹfẹ́ àwọn tí wọ́n ti dá náà àwọn náà ní kó ah, bá ṣe pé oúnjẹ òun náà la rí àásì ilẹ̀ náà àwọn tó wá gbà àwọn wá ní tó bá jẹ́lẹ̀ omi àní gbẹ púpọ̀ àmọ́ àágbẹ tabatuwari kébíkà ti gbẹ lẹ́yìn omi ni ti fẹ́ mọ́ pọ̀ lóòrùn bó ti yẹ lọ láti jẹ̀pẹ̀ búlọ́ọ̀kù àwọn omi ẹnu bí tó bá dé ká gbé débẹ̀ ká sí bẹ́ẹ̀lẹ̀ sí ilẹ̀ náà Allahu ta'ala. àwa ní aṣọ tí wọ́n fi bo orí ìlànà kọ ẹ̀rí ká ṣàlàyé níbẹ̀ lẹ́sàn ló la fẹ́ yọ̀ kéde kò sí tó bí kọjá pé a mọ̀ ń bà sí àpọ́nlé ní òkú mùsùlùmí pàtàkì jùlọ ẹni bá jẹ́ obìnrin. tẹ́tẹ́ ìjọba ti ó ṣe ṣe ìjọba ti ń gbé lọ́lẹ̀ bá ti ń kí wọ́bẹ̀ àwọn nǹkan kan lè fẹ́ mọ́ sílẹ̀ ní yàrá àwọn nǹkan kan lè máa jọ kí ni ó fẹ́ mọ́ sílẹ̀ obìnrin mùsùlùmí ló wá jẹ́ ní tí à ń bora fún nígbà tí mo láyé ẹ̀yìn ikú rẹ̀ náà àgbọ̀dọ̀ méjì àgbọ̀dọ̀ fi àǹfààní kí nǹkan tó sílẹ̀ lára rẹ̀ kalẹ̀ nítorí kí ni nítorí aṣọ kò sí nǹkan bẹ́ẹ̀ lápá àmọ́ kéèké pa àwọn adaṣọ bòkè tán wá ń ṣe kéèkéé kan lábẹ́ òní kéèkéé kan tán ṣe lábẹ́ ọjà pé wọ́n ń bá a lọ bó ti yẹ ká máa ṣe àmọ́ láti bàṣírí òkúta fẹ́ gbé wọ inú sáré ọlọ́run. ìgbọ́. ọ̀rọ̀ wọn yóò wáyé òkúta lọ. kò yí lò ẹgbà sometimes it's necessary to deal with those people like the event event like that even though we put our trust in Allah ó dà ìfọ́rọ̀ tá a ní ká máa ń yọ̀rọ̀ àrọ̀pọ̀ láwọn náà ń respond sí àwọn ẹ̀yí máa ń ṣe àwọn ògbọ́dọ̀ máa ń ṣe báwọn ló ń dín ní báwọn ló ń ṣe ẹ̀kọ́ ń bẹ lára ti wà ayé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tara ti wà làwọn máa ti kí ni ẹ̀ làwọn máa fi hàn ṣẹ́gbẹ́ àwọn nìkan ẹ̀rọ kéèkì iṣẹ́ máa fi mọ̀ bẹ́ẹ̀ ó yẹ ká kí èsì kìíní kan mú káwọn ìwà náà kí èsì káà náà bà ní wọ́n dàbí wọn ṣe pé nígbà ọ̀rọ̀ àńlọ́dún tún gba ọ̀rọ̀ jẹ̀rẹ̀ ń lẹ́nu ah ee kò ní wálé o ah gbàgbé ẹ̀ owó jẹ́ lọ yìí lásán o ti tọ́jú ẹ̀ kán fọ́ọ̀mù gan o ṣe pé kan ah ló tú tó ń lọ nítọ́ ìṣètò mọ́ ì ó máa lágbára gan o ooru máa mú ẹ gan o

kàwù mi kò jáde fún ẹ pé tó wá dé ìwé kọ́lé máa pè àṣùlọ́gbé kàwù gan pè ọ̀rọ̀ ti kí ni ọ̀rọ̀ ti jù wọn lọ ni so ẹmọ àwa ni ká mọ́ wá ṣe bí ti wọn ẹ jẹ́ káwọn ọmọ lé ní káwò máa ṣe kí ni ẹ̀yìn ọ̀dẹ́ ọlọ́mọ wà o ẹni bá sì rẹ̀ rẹ̀ nílẹ̀ fọ́lọ́run náà mọ́ ṣe kí ni ni ó fà táwọn bá tún ṣe báyìí tọ́lọ̀wà tọ́lọ̀wà ti báwà tún jìgìrì tánàwà tún pàdé sí bọ́lọ̀wà pé ẹ̀yìn náà ti rò pé ẹ̀tọ́ jà ara ní gbé tó ẹmọ́ lọ́rẹ̀ gbé jà ara ní sáré pé ọlọ́mọ́ sì dáwà dáwà ọlọ́mọ́ sí kíní ọlọ́run dákùnmọ́ so ẹmọ́ jà sí nǹkan tọ́lọ́run ó sì dáwà dáa ṣe rí ọ̀ọ́bì ìwà táàmù sí ẹnu kọ́ láàrin sí ẹ̀gọ́ ṣe rí ọ̀gá ọ̀ọ́bì láyé onígbogbo tó ṣẹlẹ̀ sí wọn àwọn èèyàn sọ pé bó àwọn ẹni tó bá ní okó sí mílíọ̀n wá ọ̀ nílé ikọ̀ ẹni tó ní bó ṣe lọ ẹ̀sì jáde padà ẹ̀yìn sí alhamdulillah adúgbẹ́lọ́dọ̀ ọlọ́run ọba o adìlọ́lé o adìwájáde báyìí o ọlọ́ba àtàwọn ọlọ́pàá lẹ́nu olórí o ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti sọ fún ọ ní pé ọ̀bì rẹ̀ ti sọ ọ̀hún ẹjá mọ̀ ṣe ọ̀bì tí ó mọ̀ wá lọ́nà kínú lọ́nà làákà ìbáwọn ká àwọn làwọn wá gbé kíyàn sọ́dọ̀ ọ̀rùn náà kọ́ máa sọ́dọ̀ wọn ẹgbà jẹ́ bá ń jẹ́ òkúrọ́ lọ́mọ kíyàn jẹ́ ìdẹ̀kọ̀ bambam ẹ̀yẹ̀wọ́ gbogbo rú kẹba wọn máa kódà pé nínú àwọn ó wà nínú àwọn ọ̀tàn táwọn àlùfáà àwọn àbáàtì sọ kíní orí àwọn tó bá tóbi kan máa ń bínú wọn máa ń tẹ́lẹ̀ bí ẹ̀ bá ti tóbi jù wọn bá láta ìlú máa ń lọ ó wà nù kíra ara wọn tó sọ náà àfá mo jẹ́ pé àwọn àfá agbí ọ̀rọ̀ pé àwọn tó wá tóbi nínú àwọn àfá nǹkan kí ni wọ́n máa ń dọ̀rù díẹ̀ ẹ wọ́n dọ̀rù díẹ̀ so wọ́n lọ́dà kò má para láàká yìí ẹ̀yẹ já fi wọ́n lẹ̀ ṣe ẹ máa ń ra iná bá wọn lẹ́nu ẹ já wọ́n mọ̀ sí gidigidi àwọn làwọn ní nàìjíríà wọn ah, ẹ gbàgbé ni iná tó kùrọ̀ lọmọ tí ó sọ̀rọ̀ láti ibi tí mo ń pariwo rẹ̀ ṣe àwọn sọ ni pé ah wo tọ́wọ́ bá yẹ kọ́rọ̀ ọlọ́pàá nàìjíríà yìí ni ẹ gbàgbé ẹ̀ wo ìtàbá múnú ó tún sọ́nà náà ìwọ kú sí wíjì wo yóò tẹ̀ tó wẹ̀ ẹ̀gọ́ta bá mú ẹ lásán máa mẹ́jọ pé mo gbá iwájú mo gbá iṣẹ́ iwájú

táwọn bá ti ń pọ́ǹpù káwọn adé kí ni ó káwọn wà ọ́nbù táwọn bá ti wà ọ́nbù ọlọ́run tó ti wà ẹwà dákùn ọlọ́run ti wá kọ́ wọn lá ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn ti wá jẹ́ńtù ara wọn ti wá balẹ̀ tẹ̀lé wọn lè wí ìbẹ̀kan láti bẹ̀rẹ̀ yìí wọn àti ìrọ̀rùn tí wọ́n gbà wọn níbàá bọ́ yẹ́pọ̀ àwọn náà ti lọ sí ogun tọ́lọ sí lọ́hùn pọ̀ tó ti bẹ̀rẹ̀ lè sọ rẹ̀ ẹ̀dá sáwà lóye pé àwọn padà sí kò tí wọn ah. àwọn gbọdọ̀ padà àwọn náà ní ká máa wà níbi tí wọ́n wà tí wọ́n lè máa lọ káwà máa wà níbi dáa náà wà ká lè máa ní àmọ́ táwa náà bá ti fẹ́ lọ bọ́rù mọ́jẹ́ àbí wọn tọ́lọ́ bá tú ìtàwá náà bó ṣe tú wọn ẹ̀fẹ́ ni wọ́n nínú ìgbà tí ẹn kó tó dípọ̀ ní àráìbù síbẹ̀ yẹn tí wọ́n lè rí ilẹ̀ míì láyé kí wọ́n lè rí ilẹ̀ lọ́ra lẹ̀ tí mo nìkan lọ́ra lẹ̀ kan tó mọ́ lọ sí òkú síbẹ̀ èyí ò ló bẹ́tà bí tẹ tó mọ́ gbẹ́bí tẹ tó sí òkú kan sí lọ because kò sọ́gbọ́n tẹ mọ́ máa irú tẹ́ ẹ̀ sọ yìí kò sọ́gbọ́n kó mọ́ máa kó mọ́ di tóbi tó kù kan kú tó sùn a tún sin ni yóò máa dì yóò máa dì à ni à ara òkú ni àmọ́ tó bá jẹ pé tọ̀ ilẹ̀ yẹn àwa arígbò ní ìmọ̀ àti owó gbogbo ní àrígbò ní ìtàbẹ̀ ìlúmọ̀ ìyẹn bẹ̀rẹ̀ rí ẹ̀ nínú ayé lẹ́yìn ó ṣe kíni orí ẹ ẹ̀rí ìrígbò mi ó lè wá jìnà sí àdúgbò yìí ọlọ́mọṣà fún aláboyọrọ fi sọ náà sí ìṣẹ́ náà àjálẹ̀ ọ̀nà ìkóhùn mọ́ jìnà báyìí